ayé ìjọba wa ẹwọ ọ̀rọ̀ tí mo ọ̀rọ̀ tí wọ́n lára gẹ́gẹ́ bí bàtà jẹta ìjọba àwọn tó mo ti ń tó fún yígbà mo ní gbóló àwọn sọ̀hábà tó ọ̀rọ̀ lórí ọ̀nà wọn kí lè kó jọ ní máa àna àlè ìwà sọ̀hábì tó rẹ̀ lórí kọ̀tàlá ìlú máa àna àlè ìwà sọ̀hábì ní ìgbà ìsìnkú àwọn sàábẹ̀ ni àti wọ̀ sàábẹ̀ ni àwọn sàábẹ̀ ni ìjọba tí ó bá kọ̀ọ̀kọ̀ lórí ó ní ìjẹ̀hójà àbúkọ̀ ní kọ̀ọ̀kọ̀ sọ̀kọ̀ ìjẹ̀hójà ẹgbẹ́ náà ní gbàgbọ́ bí ọ̀rọ̀ àbúkọ̀rì ìkẹtàrí ọ̀dọ̀ bàbá wa ìkẹtàkùrì ó ní ọ̀rọ̀ yẹn láti wádìí ẹ̀dà lẹ́yìn náà ike ìṣẹ̀lú ti sọ̀rọ̀ áfíìdì lọ́rọ̀ ẹni ní bàbá yẹn áfíìdì lọ́rọ̀ ẹni wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀lé ìṣẹ̀sílẹ̀ bẹ́ẹ̀ ló ti jìrì ọdún yẹn o àwọn abúgbàrí gifari two years láti ẹ̀sùn ìtàkà yìí pẹ̀lú ìkú ìtàkà yìí kú ìyàbúgbàrí yìí tó kú ìtàkà láyà níbi tí wọ́n ní súnà látẹ̀lé ìtàkà dókítà yẹn káyọ̀ sí ní sẹ́ẹ̀kì àwọn asọ́wọ́ àwọn ètò màásùn ni wọ́n bá àkọ́nù kọ́ wọn àkọ́nù kọ́ wọn ní màásùn ó bí wa wọ́n máa ń bá àlùfáà nígbà tó sọ̀rọ̀ kan láti

ìròrí ìròyìn ayé ìròyìn ayé ó jẹ́ mákìlì táwọn yẹn so a kò máa ṣe nípa eid before prayer ìgbọ̀rọ̀ eid máa tọ́jú ní ara o view ti lọ láti ṣe fún ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ kan lọ àní àgbàfọ́ ẹ̀ ó ní ó ti kúta bí ó pé àwọn àgbà ó ó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aláàkọ́ àti kúrò pé òótọ́ àtúntò ìkọ̀wéra wọn láti rí náà sí hadith kan ìṣàkó náà sí Quran ìrọ̀kúrọ̀ àdìs ìkọ̀wé náà sí sílẹ̀ ìlú àdìs ìkọ̀wé plan ìkọ̀ máa lè lú àjẹ́ndà ìdí ẹ̀yìn ọjọ́ tó wá fẹ́ sí ìpín ó ní ọmọ àlè lórí ẹlẹ́ẹ̀kejì lú àjẹ́ndà ọmọ tó bá bí ọmọ tó bá bí ọmọ tó bá bí ọmọ ẹ̀yìn kìí ṣe wọ́n lè wọ́n láti ìgbà àti ìyàwó ṣe zìnà ọwẹ́ kan ọmọ owó jẹ́ ọmọ àlùmíyí ó jẹ ìmọ̀ ẹ̀mù gàgà ìgbà wọn kọ̀ ọmọ kìlá ọmọ ọkọ̀ ọmọ kìlá ọmọ àlùmíyí máa kírun ẹgbẹ́ ìgbà kan ṣẹ̀nu àbílọ́ àyàn pé ọmọ àlùmíyí ọ̀nà àbúmọ̀ ọmọ ọkọ̀ ni ó ní ẹ ó ní kó lè bá mi ẹ ọmọ ọdún àpọ̀rọ̀ ẹ̀yẹ wà lọ́ba tó ń kó sàrọ̀ wọn á rí kùn sẹ́rà àbẹ̀lẹ̀. ọ̀rọ̀ tàbí yòókù bá dá sílé lórí wọn faramọ́ náà nù ìgbìmọ̀ òṣùkú ti ìgbìmọ̀ gbẹ́gbẹ́gbẹ́ gbogbo farama nígbà àfarama àfarama ara o wọ́n àwọn sàbí àti sílẹ̀ nígbà ni wọ́n lè ju kí ẹnìkan sọ̀rọ̀ sọ̀rọ̀ bá mu nídàkẹ́ lọ ó dì wá wọ́n lè kọ́ lè jù bá lọ ara ń tí àwọn alùsùn náà fi gbé àwọn sí ما جي الدافن في الجنة قالوا له علي وفوصلنا علي وانا هذا اخي هو مني وانا منه لي لما يعني ارى مني ابن علي فكنت هذا خليفتي من بعدي لي خليفة ابنين فاطيعوه مثل فمن اطاعوه فقد اطاعني ما شاء كل من يعلي في علي عندي لكون كنت خليفة لينه فقصنا واني خدع ينسيها علم القروة الدولة àwọn afẹ́gbogbo wọn wọn àgbọ̀ ó ní àlà ábùlù sàhábà ní gbogbo àwọn tàbí wọn mẹ́ta ní sọ̀rọ̀ yẹn aláàbọ̀ ìfọ̀kọ̀ gbogbo àwọn tàbí wọn mẹ́ta ìgbọ̀wọ̀ pọ̀ àbí wọn tó ṣe fújì ìyáàdì tán wọn tó kàwé lọ àwọn àyíráàkì lọ àwọn àti àmì gbàfíàmù lọ gbogbo ọkọ̀ wọn wá ní tàbí wọn mẹ́ta mẹ́dínà lára kọ́ lọ ṣé àwọn tàbí gbogbo tàbí wọn mẹ́wọ̀n fi ábùlù kúlè sàhábà ìkọ́ mẹ́wọ̀n alẹ́ẹ̀kejì gbogbo àwọn sàhábà mẹ́wọ̀n ìsọ̀rọ̀ yẹn ẹ̀mí kan bí àdìsí gàdẹ́rà ọ̀bọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ gbogbo ìgbogbo ẹ̀wọ́n tó gbogbo yìí ẹ̀jọ́ fà ọwọ́ ẹ̀wọ́n ẹ̀rẹ́ kí ẹ̀dí wọ́n yàn ẹ̀fún ẹ̀rẹ́ tó gbé mi ọkọ̀ ẹ̀dí sí lóde ní onídọ́rọ̀ ni wọ́n fi tàwọn ó jẹrẹ wọn nù fún ọ̀rọ̀ Islam Islam yá ìkọ̀ Islam yá ìkọ̀ àti sọ̀rọ̀ ọlọ́mọ tó sọ̀rọ̀ mùsùlùmí kò sí ọ̀kan lọ́rọ̀ ìsọ̀tọ̀ kọ̀ọ̀tù kiri kan bi ka kutu wuce su ko kan o ku si ku si ojú wuce ba to isa ti yayi kí ẹni kí sí bá ti fi ọmọ ènìyàn mú ẹni tó bá ń sáwò bá ń sáwò ó ti ju ojú rẹ ní kankan wọn ni bí ní kẹwọ ní kí n bá kẹwọ mu gan bí ẹwùrọ yóò ju àmì ọgbìn ọlẹ́tìrì ní ẹkí mú bí wọn gbè islam ó di é ìdílọ ní rúgbà fúnra yìí nígbà tí tó ń bẹ̀ ìdíbò tààbò olùwàbí náà Allah sọ̀rọ̀ gbọ́n tí a yà pé bisimilahi rahman rahim ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واتبعوا التعبود كما صلى الله عليه وسلم وأني أتلاعب أن اعبدوا الله وقولوا واجتنبوا التعبود ابتعدوا عنه أجنبي إليه رابعا تكون في جانب هو عن جانب كان وأنتم وهو في أنت أو أنت تكون في جانب هو عن جانب كان هو في جانب كله هو جانب حج نفسي اسمه الجبارة نعم والطاغوت تحت الطاغوت مش طاغوت من التبيان أيرب بالتبيان التبيان هو صفة المشبهة ولا نقول له بدقة والتبيان يتجاوز بحثية سنوالة yorùbá ìwọ̀nbó ọdún pé yorùbá la ka ikọ̀ wọn ni gbogbo kọjá ewé ẹ̀sìnlẹ̀ sí òun ìjàbọ̀ ló ti tara nù àlà ẹ̀rọ gbogbo ìgbà bá gbogbo ìgbà bá ó, ìgbà bá yọ ewé fúfú lọ́wọ́ ó ní ìwà náà ìgbà gbogbo ìgbà gbogbo náà ni pé kìí tẹ̀yẹ náà lọ àmọ́ ṣe kọ́rin tààlà

kúkàrọ ẹnu àlá olùdáǹfẹ́ dédé ìjọba ní ìdìláyé lọ́lọ́mọ fẹ́ sí wa àsìkò kẹfẹ́ lọ́lọ́mọ fẹ́ sí ìjọba ìjọba ìjọba wa lọ ní ọ̀pọ̀ náà bí root ọmọ àádùn ọ̀hún ní kó bí rèéhìn ọ̀sọ̀ ìdílé ọmọ ìjọba ìjọba every time ìjọba tẹ́mu kàní ìgbìgbì tí omi kàní ìgbì ọlọ́run ìgbà ọ̀kan wí o lẹ́sùn wọn mọ́lágbàáyé rẹ̀ papọ̀ ìdí náà ayé lọ́mọ àtẹ́gbàgbà wà sí omi ẹ̀tẹ́yọ náà قبل أن تعبد من يده حملناه في النار عن يعني يسبق وجوبه أي تجاوز لحده يدل العلاله أما ما قيل في تعريفه هو ما ذكره ابن القيم رحمه الله لأنه في كل كدد سوى صوت تفكيكا تاغوت ولن ابن القيم وما تجاوز به العبد حد ابن مسحور òun náà ní tí ó bá tẹ ẹnu àlà nípa ẹni tí ń tẹ̀lé òun ti dèyàn tó wà níbi Muhammad òun náà ní ẹni tá ń tẹ̀lé a máa àrùn ìṣẹ́yìn aláàlá ẹnu àlà lórí ọ̀rọ̀ rẹ̀ lákòókò rẹ̀ arábìnrin kan sọ̀rọ̀ mẹ́ta ń dúpẹ́ lọ́wọ́ gbọ́dún ní wọ́n ń dá wákà wọ́n ní àlébì ó ní fíìnà rasúlù mọ́ ní yára ìtúgádà arábìnrin ọ̀ọ̀ọ̀ مطلب بوكو اللي فينا رسول اللي شبران وا شلون بران وا فاي فاي واني من تحلل على بدي اه يبنزل ولا لا بقى بقى حياه كني انه على ولا بدي تقول يا ودي يوا شو بدي بني مطبوع وين يلم كمان لكي من دي وتوان تري تينو على وان شو بدي اقول يوا أو معه من جبته ومطاعبا تلا شيء ومراده من من كان راضيا بذلك هم كنا دنوسي كنا لا كنا توان دنوسي ó díẹ̀wà láàrùbó ti gbàdà ní sáàbù àwọn tó kọrí káyẹ̀ sujúd kò sì fò sujúd mazara wa rí wọ́n bí síwájú pé káwò láńkọ́ káwọn ilé yìí ti mùsùlùmí lẹ́gẹ̀rẹ̀ èèyàn ni wọ́n tún jù fún wọ́n ní báwọn yorùbá báwọn yorùbá máa ṣe kíra wọn bẹ́ẹ̀ wọn náà kù sí ìfẹ́ nígbà yorùbá ò lè lọ sí sábẹ́ ti bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ló túdù ṣùjú òdì nígbà yorùbá ló máa kíra wọn kẹfì àá ó bí wa wọ́n ti kọ́ tó tẹ̀ wọ́n kọ́ àwọn máa tó gbọ́dọ̀ ti fún ìdí ìdí máa tiẹ̀ ó sọ ìjọba lọ́wọ́ yorùbá ló máa kí ẹ̀ bẹ́ẹ̀ sáré lòsí lè tágò fún ẹ̀wù dáadáa ṣe ṣe ṣe ṣe ọkọ̀ tó dúró sí ìdíwọ́n ṣe fún ọ̀nà ó níyẹ̀wà wọ́lọ́rùn tọ́lá ààrẹ náà àwọn yọ̀kọ́rù owó tọ́gbó bí ètò náírà àbílì wọ́n ti tágò dùgbà pẹ̀lú tágò láwọn tó ń dọ́jì fún ọ̀tà àbí yàtọ̀ ọjọ́ jìnlẹ̀ sí wà bí tọ́lá ṣẹ̀rẹ̀ لأنه لهذا معبود. يقولون هنا تجدون في فنون ìgbáwò ní màtúbò wípé àwọn tó ń tẹ̀lé gbọ́nà ń gbà fún wọ̀tọ̀ átò lè máa mọ̀ sọ́ àfihàn ìtẹ̀lé àṣẹ ń tẹ̀lé ìgbòyà ẹ̀nà ní ẹnu àlà ìgbàwọ́ lọ bí i àrùbí ìgbà rẹ̀ ní ẹnu àlà pẹ̀lú ìgbàṣẹ́ wọlmọ̀tò ẹni máa lẹ́ẹ̀kan nígbà tí arábìnrin sọ pé kí ni àròsùn lẹ́nu ìwé alẹ́mọ̀ máa fi kẹ́dà kí láàrin wa òjijì ọlọ́wọ́ wa tọmọ tó bọ̀ tẹ̀lé ọ̀la sábì wí ọ̀nà ara ọ̀ yẹ̀rù tẹ̀lé ọ̀la ó ní wa ọkọ̀ kan alábìgbà kí ló ń fún wa tẹ̀lé ọ̀la bí ẹ̀kọ́ ni kò ní pàgó wọ́n fi kara àtàwọn oníṣẹ́rí ọ̀gá ìlàmá òṣùṣù àtàwọn afọ burúkú ìlàmá òṣùṣù àti ìkìlọ̀ fún abúkọ̀ ابن أخوف ما أخاف على أمتي ولا أئمة المسلمين أني أخاف جنسا لا يقال الأمة يجوز الأمة الإسلام أخاف ما أخاف على أمتي جنسا لا يقال الأمة يعني علماء أقني على أئمة المسلمين هو إمام في مصاوية هو إمام في مصاوية ولوبا مثلا ولوبا مجاسا ولوبا على جاء جاء الله سبحانه وتعالى ilẹ̀ yorùbá ní ìṣòwò sáré pé tí wọ́n ra ọmọ ènìyàn ó ní fresh lọ fi ní ẹgbẹ́ kòkò pa àtọ̀fẹ́ rà tútù dàbí kí ni bí o ti fẹ́ ó lé wa ìdáwọn ọ̀rẹ́ kàkúrò ọ̀dọ́ ó ti yẹ àwọn tuntun yìí ọ̀rọ̀ ìpàdé ìtìlẹ́gbẹ̀ ọkùnda ọ̀gbà ẹ̀lẹ́gbẹ̀ ló yìí fún ní ọ̀rọ̀ ìfẹ́ gbọ́ ohun wọ́n ni wọ́n ròyìn pé ṣe wọ́n rí àwọn alájà ní alájì wọ́n ròyìn ìdí ẹ̀ ń bọ̀rọ̀ yìí lọ yìí ẹ̀rọ ní àlùjẹ̀mú ìyọ̀rọ̀ ìfẹ́ ẹ̀dá wípé ṣé yá kan wọ́n tó kí òun jẹ̀mọ́ fún ọ̀tá ṣé wà fún ọ̀gbọ̀n ẹni bínú mi ní ìjọ àbí mi ní kan mi ní o òun ti kó sùlọ́ tó sì lọ́ ọ̀pọ̀ láti kírun fún wa ọ̀pọ̀ láti ṣe ó ní ìjọ́mu wa ni wọ́n sọ ìsìlámù náà ní kiri kiri kiri kiri kiri kiri oyún mẹ́bí ló ń bí ní nígbà tó yóò bí mo ṣe nǹkan oṣù lọ ní náà kí ló ń tàdúrà àmọ́ ó fún wọn kó tó fún wọn ẹ́ ọlọ́mọ sọ wà lọ́wọ́ lọ́wọ́ àwọn ọkùnrin náà ló fún wọn kàkà tó fi kàbí òrùwà kàbí òrùwà ìgbàmá oṣù ọ̀bàrà fàbẹ̀rẹ̀ wọ̀lmọ̀ àbúrò mẹ́sì àtúnáà nínú ẹbí yóò sà mọ̀tá mẹ́sì ló ọ̀bàrà àlàfààrẹ̀ jìnnà àni tọ́ àtúnláà náà ni àwọn umara jẹ́mu umara jẹ́mu amir ni umara wọn àtiwájú ní àràkàrìjì náà àti kọ́ọ̀tùlá ẹgbẹ́ wọn fi kúbi àkẹlọ́ọ̀bà wọn ti kúbi àkẹlọ́ọ̀bà إذا اتخذت اتخذ الإنسان أربابا يحل ما حرم الله من عدم تعويله الله ìlú wọn lọ́n tẹ́yìn lámú wọn lọ́tẹ́ ní ọlọ́run tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́ bá ti ní èèwọ̀ lẹ́tọ̀ọ́ الشيء بايت تطبيق كفاية أكرمي وامتلي ويحرم ما حلل الله من عدل تعليمه هنا وان سليو انتبات تكون سليته وسليو وعو الله التواعديد وقولي تعبوت نوا والفائل تابع للتعبوت كان تجاه انت انت حكي كني وصاني قال تعالى رضا لو حصل القرآن كي ألم ترى أيلوني فالذين أوتوا النصيب من الكتاب حتى فكرة ويهود لهم ذلك أجمعين يؤمنون بالكتاب شيء لذلك شيء تبعين تبعين يزدنوها بالطريق روح النصوص تبعين ذاك سريرية ألم ترى الذين أوتوا النصيب من الكتاب كي روح تعصني ما كرا يؤمنون بالكتاب وأي تعبود والطاغوت هو ولم يقل إنهم كواذب فهو كان يوجد حبا وكظن ودلالة الآية على التوحيد هاي نسوا كيبلون لك تكاثر لك أن الأسلام تبوجود وانتسوا لين ولو بأموسا التواذب إنه هو لاغوس نوا الذي توبى من دون الله تجد فين ولو بأموسا التوحيد لا يتم إلا بركنين توحيد لا إله إلا الله كفيك يا غاريو كوميدي لا إله إلا الله كفيك يا غاريو كوميدي كما الإثبات من يسير والنفي في القرب إذا النفي مقابل تعطيل هنا حكى القرب كما يقول ويستبد حد لا يمنع المشاركة لا لك يعني إثبات كإثبات مكان ní ìdòrógún tí wọ́n ní alájà àbíbá ìyàwó alájà bàbá ni wọ́n ní alájà àbíbá ìyàwó alájà bàbá ni kò ní ìfẹ́ alájà bàbá oníyàwó mi oníyàwó bá ní alájà bàbá oníyàwó mi àfi alájà àbíbá rẹ̀ pé bá tún ti wà ní ìfúra sí wa ẹ bá ní ọlọ́run lábàjọ́ ti fún fáì wọ́n ti sọ̀rọ̀ ayé tàwọn ìgbín wọn máa yóò nínú àkàrọ̀ òbẹ̀lẹ̀ yìí ìlàwọ̀ fún mùsùlùmí ọmọ yẹn tẹ̀kọ́ náà bá àwọn òye tẹ̀bọ̀ tí wọ́n ní tẹ̀wé ìlú ara ọ̀ wọ́n kí wọn tọwọ́ sọ̀rọ̀ àwọn òkùnrin yẹn bá wọ́n tọwọ́ sọ̀rọ̀ àwọn ògbóni gbà kọ́ńtàn ti rí ti yóò kò ń dúró asán lọ́wọ́ ní ọgbà rotary wọn ẹ̀bẹ̀ ni wọ́n ṣe ní ìwà ẹ̀sìn tí wọ́n ṣe ọlọ́mọ sọ̀rọ̀ àmì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìwé ìbùkà fún mẹ́fẹ́ àwọn tó wà ti ga tó wà ti ga tó wà ti ṣe ìpínlẹ̀ kó mùsùlùmí dáadáa kò ní nǹkan níjọ́ màá ti dúkú ní ìsìlámù lọ. ó di ìwà náà mìsáàlù àgbáàlì àkúkúrú ẹ̀ lẹ́yìn nǹkọ́ ìmọ̀ lẹ́yìn dúró wọ́n ní lẹ́yìn dúró ìdúró àgbà ṣùgbọ́n kìí ولكن لا يدل على انفراد اما مين يكون كلدو قال يعني مين يدو غير لا يدو يعني مين كي يكون كلدو لا يدو يبينا تقول دو مين يبينا قوي يبينا كي ولم يكن أحد دليله من دمار يدل على سبيل القيام من البيت لكن لا يدل على انفراد يقول لي يعني لم يكن يكن أحد àtàwọn lẹ́nu ìlú àmẹ́lì bí òsì kẹ́lì bí òsì gbómá lẹ́yìn lẹ́nu òfin tó gbómá nù ní àádà nẹ́sì buhari ní ìtọ́ yakú ni wọ́n ní kọ́lá ní yakú ilà zaidu ní ìdúró àfikún zaidu àádà tòhíd ní ọdún kíá ó ní kálódúró nìyẹn lẹ́nu pé láìláha ilẹ̀ lọ àníyàtì láìláha kò sí ẹlòmíì tẹ̀ kàmọ́ jẹ́ ti fún إلا الله أفي الله بارك نوع إتبار على إتبار ونفي يجب كتنو إسكرين لفلوبة كون كراجزكم في حق الحكم قول آية أي إلى آخر آية وتقرأ بنفس بعرض إلا الله قلوب مسلم بما أنها قلوب هذا القلب إذا الله قلوب ها يكون به بفعل المعروف تقديره أكمل آية هنا نقول إلا الله مفعول به جرايا يقول النزع الخاص آه مي أنا أي إلى آخر الآية يعني آية وجه الاستشهاد بهذه الآية كتاب التوحيد ẹ̀rí tí a fáwọn ọmọ ìṣẹ́wò tó yìí nítorí ní pé àmì àdáratun ala ijma àrùsùn alayhi musalatu wa salam ala dáwàtí ilẹ̀ tawhid ó ń dúró ìka gbogbo àwọn ìṣẹ́wò fún wa tá ìfi ìmọ́lọ́lọ́kọ̀ wà náà ọ̀rọ̀sílò bí ìṣẹ́wò ni ìkọ́ ni ìtàhálà anébùdùlá anébùdùlá وكان لك وآية الثالثة وقضى ربك ألا تعبدوا إلا إياه ṣe àlàdé láti bẹ̀rẹ̀ mọ́ àmì àbí. ìbéèrè mi ni pé ẹni tí ìṣèlú ẹni fẹ́ tú sí àwọn nǹkan tí yóò máa rí àti rí àwọn nǹkan tí ń sọ lẹ́nu àtàwọn nǹkan tí ń tí ń ṣe ìgbà tí ó kú tán èèyàn tó ń pléètì pé ìdìlẹ̀ gbogbo yé ń àwọn kan lórí ìdẹ́mọ́tò gbogbo táwọn ọmọ ọmọ ọmọ ìgbà tí ìdílé kà fún àdìsí àmọ̀ rẹ̀ ti kú nù yorùbá mú pé gbígbé nǹkan àhàn ni nítorí líkú ni ó fà á tí wọ́n wá fẹ́ gbọ́ àgbọ́yé lórí àlámọ̀lé yẹn. ẹni ní olùmọ̀ fura kọ́mọ́dé bẹ́ẹ̀ mo ń bẹ́ẹ̀ àpá àbúrò àkàrà láti ti ìpàlẹ̀ ilẹ̀ ẹ̀ báyìí ní pàtà rẹ̀ sí o gbogbo sí dáadáa tó kọ̀ọ̀dé sí ọ ní kọ́mọ bí pàtà rẹ̀ sí wọn ní káì ààrẹ ti sọ yìí kó máa kọ́ ọ̀rọ̀ gbèsè tó ń jẹ yìí kó máa lè gbá gbèsè tó bọ̀ ó di ó sáré ẹ̀rọ fọ́jú ọdún kan àbí ìbílẹ̀ lọ ó rẹ̀ gan-an gbogbo látàlí ti gbé ilé ẹ̀ ní ọ̀tàlẹ́ ẹ̀ lọ́wọ́ bá ṣe inú gbogbo àti ní ẹ̀bùn náà ìdíkọ̀ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n tàbí tukú gómìnà tí ó bá ra lè ibi fi ibi náà ọ̀tà lọ tún lè tọ́yẹ̀ sí gómìnà yóò kò fi kan gbèsè báyìí wọ́n tí wọ́n máa gbé wọn máa kú sí ilé àjọ àwọn tó fún bá ilé rẹ̀ síbi ilé tí sọ wà lẹ́sẹ̀ sí ju ìlà àbá ilé tí kìlà wọn láì náà ó di ètò kúndérí nìyẹn ṣe máa ń sàárè mùsùlùmí dáadáa kó máa ronú kú àbúkọ́ sáré nìkan wọ́n ti dé ẹ̀rọ kí máa ronú kú wò wá ó di ìdírí nìyẹn àwọn àti kíkan ronú kú máa wá fún yàn ọdún wa bá ti bẹ̀rẹ̀ ká kú ní lọ bá o tẹ̀lé àlà náà. ìyẹn ń rí pé ìgbàgbé ń fìyàn ní sáì bíi pé nísìnyí kí wọ́n ti kí wọ́n ti wọ́n ti tùrú náà ni pípọ̀ ní yíṣu fún mímọ́ lọ́la tùrú tẹ̀ wá wáyé ní àwọn ọgbà ó sì fún báyìí àti fúnyàn kó fúnyàn tó kó fún àwọn akẹ́kọ̀ọ́ fúnyàn pé ìtura ìtura ìtura ìtura yìí ìtura lórí. Uh, Abubakar Siddiq radiyallahu anhu àwọn táwọn tó fáwọn yẹn pé àyèmọ̀kí àwọn aláwọ̀ ní uh, ọ̀tún àwọn ọmọ tó tẹ̀lé lọ́la ara ọ̀ ìtura tó ń gbé tẹ́lẹ̀ ń tẹ́wà ó ti wà establish nínú obìnrin yẹn ó jàmálẹ̀ láti wo olóyún òsìlẹ́jì kò sí sánúlọ sí ti pé ọkùnrin ni àbí obìnrin ni ó jẹ́ ìyẹn oṣù mẹ́rin oṣù fọ́ọ̀mù tán ayé ọkùnrin سيدنا علي سيدنا عثمان رضي الله عنه سيدنا بكر الصديق بس رايت تفهم عايش في يوقف لهم ما يعرف من يتعامل méjì mẹ́yẹ̀ta ẹmúra yín dáadáa o aṣọ àgbẹ̀ká lẹ́yìn àtìmáwò kò tẹ́lẹ̀ mímọ̀ àtìmáwò ìyàwó zubairu mímọ̀ wọ́n ni oyúkọ́ ọmọ ìyàwó mi ìbẹ̀rẹ̀ ní òbí ìbílẹ̀ ti dùn kọ́ ó di wa ọlọ́dún ti hàn wa kí ni establishment di ọmọ ó di àwọn akọ́kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ń rí ọmọ ìrọ̀lá ó di Gbogbo òrògbìdìyàn tó fi ṣẹlẹ̀ púpọ̀ àkàkùn lẹ̀. Àwọn oní lọ́sìlú wọ́n ń tàkàrà wọn sí rọ́sì kúrò bá fún ọlọ́mọ ìtúrù mú. Ní àná ni Commissioner of Police Kano State tí Council Trip ti Kónkó ti lọ sí Kano. Wá ìbéèrè ń bẹ̀ wá ni pé bí ọ̀rọ̀ ànábìsẹ̀lẹ̀ láàlẹ́ wọ̀sán láti fún ṣe tó yẹ pé àwọn tó jẹ́ ọ̀rẹ́ mọ̀lẹ̀ láàárọ̀ ẹ̀tọ́ bá fi dalẹ̀ ó padà di ọ̀tá sí ọ̀tá wọn máa tírọ̀s abọ́lá ti yìí lálẹ́ àná mo bá lájí ìṣúmi kàti sọ̀rọ̀ àná wàá sọ àwọn ọ̀rọ̀ kan tó fẹ́ sí bí ọ̀rọ̀ tá a gbọ́ lọ́sàn ní abala ní ti ti ti kánò nípa báwọn yóò sì gbọ́ rẹ̀ ìmùlẹ̀ abáyàdì kan mo báyàdì sẹ́ lálàáfíà abala kẹta ni pé anábìsẹ̀ lọ́la gbàgbọ́ fún ọpọlọmọjà rí kó má fi omi pa ọrùn kó má fi mẹ́pa ọrùn kọmọ fi yàn àmọ́ ìdí ayédè ọlọ́run ló ní gbà fún fáwọn àrídà èdè ṣé àdìsẹ̀ lálàáfíà fún alára ṣé pásítà ẹ̀ là ń rí ń sùn. àwọn ìṣòro náà àwọn ọjọ́ ìṣòro mi ò jí mi ò jí rí àdìsẹ̀ aláàkọ́ sọ fún wa pé àdìsẹ̀ sọ pé àwọn èèyàn lè jí ọ̀rẹ́ láàárọ̀ kọ́ jẹ́ ọ̀tá lọ́sàn kọ́kọ́rọ̀ àwọn èèyàn kan náà àdìsẹ̀ sí ní káwọn èèyàn mi eléyìí ọ̀lọ́sùn ọ̀fẹ́ nípa ní àdìsẹ̀ mi eléyìí màgbà kọjú ìgbésẹ̀ tí sì fẹ́ nílẹ̀ àníjáde bí ni pé kíkà wọn fẹ́ sọ pé halittu kíkà aunan ma wata an yakuna aduwa ka aunan ma wata ní fi hàn ní níwà bá níwà bá tó kàdé olùdókòwàdé ọ̀tá rẹ̀ wọ́n fẹ́ pèyàn jà bá jà níwà bá tó kàdé ọ̀rẹ́ rẹ̀ èdè ìtumọ̀ mọ̀ ní ó ko dan kuke gidan ke di ya ciwo we were ambitious because of me nígbà tó ti gbà gọ́ọ̀nà tó wà ní dípítì gọ́ọ̀nà kí wọ́n sọ̀rọ̀ sẹ̀ríà olówó lọ́ǹtì sẹ̀ríà ní dídùn mọ́gbà nítorí àti bá àbí ẹ̀jẹ̀ yẹn olówó lọ́ǹtì sẹ̀ríà mẹ́ wàlá ẹ̀ má tó gorí sílẹ̀ tí wọ́n ti àwọn obìnrin dáìmínà sí ìpínlẹ̀ ọ̀gbìn ìsìlá ìnà alhamdulilayi oríṣi gbèsè àwọn ìbá ń hó hee gbàdàgbà olómi àà ní kálùkù múnà bẹ̀rẹ̀ ya láti láti yá rìn láti káàmù wọ́n ṣe yìí kí èjì ló ń lọ dúkìá àmọ́ gbogbo ọ̀rọ̀ ìsáàmì àwọn ọ̀káàbù ti bẹ̀rẹ̀ ní yìí yìí ẹ̀ẹ́dìmọ̀dì tí wọ́n kí bá kí àti tó títọ́ ara ti wà lẹ́ ọ̀sẹ̀ ti wà lẹ́ ìbẹ̀rẹ̀ ìdè abiola ọlọ́pàá àbúrò nínú àwọn tó náà sí islam bí ọ̀rọ̀ tí à ń sọ lánàá kọ́lá àyájá jáde láì pé kí ló ń ṣẹlẹ̀ sí ilẹ̀ yorùbá ìdàkan tí wọ́n sọ bá ilẹ̀ yorùbá ó ní abiola náà fún islam àti kọ́lá náà fún islam sàràkí náà fún islam ó mọ̀ sí báyìí àwárí kẹ̀kẹ́ nílẹ̀ Yorùbá ní ìdíkà ìnáwó fún Islam ẹ̀ sí ilẹ̀ Yorùbá yàtọ̀ sí ẹ̀yìn kẹ́bìnrin kẹ́kẹ́ nílẹ̀ Yorùbá ní ìnáwó fún Islam nílẹ̀ Yorùbá tó champion bí àwọn abiola bí àwọn bá akẹ́ akẹ́ ẹ̀ náà ẹ́ wani ó ń tàì náà ó ń tàì náà máa ti gbé ń tàì tó pé mo kàn ń tẹ̀sí ní ọ̀rọ̀ Abdulrazak Abdulrazak bẹ̀rẹ̀ Abdulrazak kan ó tẹ̀ fún mi lówó fún mi two hundred thousand so ó tẹ̀ fún mi nìkan ló wà fún lẹ́tà wọ́n á fún ní lòdì wọ́n á fún ní àdẹ́sẹ̀ wọ́n lè fún níta sí ìbúrán ọ̀rẹ́ à wọ́n ní àfa rẹ̀ ni ìyẹn wá jẹ́ ní ìbúrán ọ̀rẹ́ à ó bí ọ̀ tó mọ̀ mọ̀ bá ìbúrán ọ̀rẹ́ à sọ̀rọ̀ wá ní kí n pè é fún àmì àrẹ́ kí n mọ̀ ma òun tí òun bẹ̀ fún dáadáa rẹ̀ wọ́n fún ẹ̀ta lọ́wọ́ kò ń tí àlọ́ ìgbàmá kèrè owó ìtàwọn ẹ̀rọ òdìdí irú àwọn àbíkẹ́ láìpẹ́ yìí ọlọ́dún à ń bẹ̀rẹ̀ báwọn olówó ẹ̀sìn tó àwọn ọlọ́dún kó òtùbá náà débẹ̀ lẹ́ta bàárì ọmọ múta oníkáì ní sàràkí wọn yìí àkàdùn àgbàjù ọlọ́run ah, tó wà náà wà náà kánú lọ́wọ́ mọ́nà ẹ bá gbé kuwait ẹ̀kú bọ́ọ̀ fún àwọn àkànnì kò lóyìn ẹgbẹ́ ìrànlọ́dún náà sọ́ọ́ akọ èyí nílẹ̀ gbogbo èyí ọkọ̀ síbẹ̀ ọkọ̀ síbẹ̀ tí wàá kọ́ ọkọ̀ wọn yẹn tí wàá nípa ọmọlẹ́ kí wọ́n tẹ̀lé yìí lọ ọjọ́ nípa ọ̀kan ìfowó ń kọ́kọ́ máa kọ yìí sí yóò fún lábẹ́ ẹsẹ̀ ọdún ní ọkọ̀ ọkọ̀ yìí ó di eyín àmọ́ àfàlọ́ pé ẹ̀wù rẹ̀ sí ẹlẹ́yìn ọ̀rùn wọ́n wò pé ẹyin tó gbé lọ gbólé wọ́n gbé lọ náà wí ọwá ní màbẹ̀lọ̀ gẹ́nì kan a bá bí ìfúra wa náà jàre àti ẹ̀kọ́ ní àbá àwa alájì bùlọ alájì bẹ́ẹ̀ fẹ́ ni ọlọ́run ta gbogbo wọn fọlọ́ wa ní tẹ̀lé barika ọlá kùránì kẹrì bí lọ ní àbá àbó wọn kó sàmì wa àwọn olóṣèlú ọ̀rọ̀ wọn kò sí islam ìdáyé wọn ìjà àfimí ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí islam ìdáyé wọn. ọlọ́run kó sàmì wa ọ̀rọ̀ ẹ̀sìn báwọn bí àwọn sàdáwọn náà ọlọ́run bá fún àwọn olùkọ́ àwọn christian lẹ́mí àwọn ìṣúná àjọjẹ́ rí wọn gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló bá wọn ti wọn ọ̀rọ̀ ẹ̀sìn ló bá wọn ti wọn ìdí ìsìn tó wà lábúrú mi ọ̀rọ̀ ẹ̀sìn bá wọn lọ́wọ́ pé gbogbo kí àwọn christian dúdú ń gbé kí àwọn ìdímọ̀ ẹ̀mí kó sí ìjọba jù kí àwọn ti wá náà ni الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته